alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa mawalahun bi ahisani la yaumidin adúpẹ́ fún Ọlọ́run ọba atọrọ àlékún kẹ àlékún gẹ fún aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlá àti ọlọlọrun kí o mọ bá òní tí a mọ̀ sí ogúnjọ́ nínú oṣù ramadan bákan náà ajẹni tí ọmọ pàrọ̀ kíyèsí pé tó onímọ̀ tó jẹ́ alẹ́ ogúnjọ́ la tún wà báyìí bó la ti fẹ́ ṣe a jẹ́ kó yé wa pé ètò wa ètò yín húdàn wà búṣọrọ gẹ́gẹ́ bí a ti sọ wípé àwọn tí wọ́n jẹ́ alámòjútó rẹ̀ wọ́n ní à ń gbà pé kí ètò yìí kó tó máa kọ̀ntínú lẹ́yìn Ramadan yóò jẹ́ bí ọjọ́ kẹjọ kẹjọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tó iléeṣẹ́ rédíò ayékòótọ́ ta wà yìí ẹnu òfìfo òṣèṣe wọn nígbà lọ́fẹ̀ẹ́ á rí i pé owó náà láàmú ná gbogbo tẹ́ ẹ̀ ń pè wá tẹ́ ẹ̀ ń sọ fún wa pé à ń gbádùn bàbá à ń gbádùn bàbá à ń gbádùn bàbá àmọ́ ìpètò à ń gbádùn bàbá à ń gbádùn bàbá kò délé sí ayé kò tán bíbá yìí tá a bá débẹ̀ tá a bá nà sí wọn pètò àwọn yẹn láwọn ń gbádùn bàbá àwọn náà dá padà ní pé tó lóòótọ́ làwọn náà ń gbádùn bàbá ń ta àwọn náà ṣùgbọ́n tó owó làwọn ò fi repo làwọn ò fi ra àwọn kankan àwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀ gan ò ní gbọ̀fẹ́ tó dé ilé ẹja gbìyànjú tá a bá wọn kó à ń gbádùn bàbá lódodo ẹja náà pẹ̀lú àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kí o bá wa san wọ́n lẹ́sùn olóore kí wọn náà lè bẹnu ẹni tí ọmọ bẹnu tí ọmọ bẹnu ládó lórí láyé àti ní ọ̀làlìkíámọ̀ àìwá mọ̀ wọ́n lè béèrè pé báwo la ṣe fẹ́ mọ ọ̀kan nínú àwọn tí wọ́n mójútó ètò yìí táwọn ló fi jẹ́ ẹni tí ó kópa nínú rẹ̀ o lè gba nọ́mbà yìí kọ̀ọ̀kọ́ pamọ́ kó o pè wọ́n lẹ́yìn ètò wọn ọ̀dọ́ lóhùn ẹ jọ sọ̀rọ̀ ọ̀nà tí wọn bá fẹ́ gbà tó fi jẹ́ kẹ́nu àwọn olóríire tí wọ́n ṣagbátẹ ẹrù ètò náà nọ́mbà náà lọ báyìí pé zero seven zero six nine five nine seven zero one eight lẹ́ẹ̀kan sí zero seven zero six nine five nine seventy one eight ẹlẹ́ẹ̀kejì ó náà ní zero nine zero three nine five nine eight two six two ẹ̀já gbìyànjú tó bá jẹ́ pé wọ̀ wá sí lógbómọ̀ṣọ́ ẹ̀pọ̀ fẹ́ sẹ́ndì ẹ̀ through account lọ́la àmọ́ sọ àkáǹtì tó bá jẹ́ pé ẹ lè ba ẹ lè sanwó náà sí tó jẹ́ pé yọmọ dọ́dọ̀ àwọn elétò wúdani wàbúṣọ̀rọ̀ ní báyìí ètò náà wà bẹ̀rẹ̀ ní rabaji gan àwọn olùmọ̀ wa ń bá wa sọ̀rọ̀ náà àwọn náà ní àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo rọjí tẹ mọ bá wa ṣe àwọn náà ni wọn tún mọ bá tẹsíwájú lórí rẹ kí ọlọ́ba kí ó bá fún wọn ní àlékún àlàáfíà àti ẹ̀mí gígùn lórí dáadáa kí wọn lè bàjẹ́ ẹni tí ó gbé Islam yìí débi tí yọ lápẹrẹ kọlọ sí rọrùn fún wọn ládàá tí àwọn máa ń torí rẹ rí láyé àti ní ọ̀la àlìkámọ̀ kọlọ kó bá fún wọn kọlọ mọ́sẹ́ rùbà wọn láyé kọmọ́sẹ́ bá wọn ní ọ̀la àlìkámọ̀ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi. وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa orígun kẹrin eléyìí ti ṣe al-imanu bir-rusul eléyìí tá à ń bá lọ tẹ́lẹ̀ tí a bá gbàgbé àríkò àti mẹ́nuba apá kan nínú àwọn àmì tá a fi máa dá ànábì mọ̀ tá a fi máa dá ìránṣẹ́ ọlọ́wọ́n bá mọ̀ pé ìránṣẹ́ ọlọ́wọ́n bá ni nínú àwọn àmì yìí báyìí yàtọ̀ sí mọ́jísà tá a ti sọ síwájú tẹ́lẹ̀ òun náà ní sísọ tí wọ́n máa ń sọ fáwọn èèyàn nípa ohun tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn ní ọjọ́ ọ̀la nípa bí wọ́n ti ṣe borí ọ̀tá àbí bí àwọn náà ti ṣe fìdí rẹ́mi bákan náà àti bí àtúbọ̀tán wọn bí ó ti ṣe jẹ́ táwọn nǹkan wọ̀nyí sì ṣẹlẹ̀ sáwọn ànábì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ó ṣẹlẹ̀ sanabi nuhu alayhi salam ta anabi hud anabi saleh anabi shu'aib anabi ibrahim anabi lut anabi musa àti anabi muhammad alayhi masalatu wasalam oníkálukú wọn ló ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àtisẹ̀rí nínú alukur'an kí ni ó jẹ́ àtúbọ̀tán wọn tí wọ́n bá kọ̀ láti gbà tọ́lọ́run àti pé báwo ni ìyà tọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ láti fi bá àwọn ọ̀tá rẹ̀ wí ni ó ti ṣèdè wá bá wọn bákan náà ní ìgbà tí wọ́n bá sì tí wọ́n bá sì kọ̀ láti tẹ̀lé tọ́lọ̀ ìyà ó jẹ tiwọn yàtọ̀ sí tí wọ́n bá tẹ̀lé tọ́lọ̀ gbogbo nǹkan wọ̀nyí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ báwọn anábìyí ti ṣe fún wa níròyìn bákan náà nínú àwọn nǹkan tó tún tọ́ka sí wípé ànábì ọlọ́run ni làwọn èèyàn wọ̀nyí òun náà ni pé ẹni tó bá dé tó bá dé gbẹ̀yìn yóò ṣàlàyé gẹ́gẹ́ bí ẹni tó síwájú òun bó ti ṣe jẹ́ ànábì ọlọ́run ẹni tí ó sì síwájú yóò ti fáwọn èèyàn níròyìn sílẹ̀ nípa pànàbì kan tó ń bọ̀ lẹ́yìn òun gẹ́gẹ́ bá a ti ṣe rí pànàbì Isa alayhi salam ó ti àtòhun àtàwọn ànábì tó síwájú gbogbo wọn pátá ló ti sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn wọn nípa àtànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo nǹkan wọ̀nyí ló sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì ti ṣe sọ àtúmọ̀ wípé nínú àwọn àmì tí ń tọ́ka sí pé àwọn ànábì ọlọ́run ọba lọ́ràn wọn òun náà ni ìrànlọ́wọ́ àti àrànṣe eléyìí tí ọlọ́run ọba máa ń ṣe fún wọn. gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú súnà ànábì sallallahu alayhi wa sallam àti ṣe sí ànábì sallallahu alayhi wa sallam a rí i pé àwọn àlàyé wà ń bẹ̀ yéké nípa bó ti ṣe jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í ran àwọn òpùrọ́ lọ́wọ́ kì í ran àwọn ọ̀bàyéjẹ́ lọ́wọ́ àwọn ẹni tó bá jẹ́ olódodo àwọn ẹni tó máa ń tẹ̀lé tọ́lọ́run àwọn lọ́lọ́wọ́n bá máa ràn lọ́wọ́ torí ẹ̀ á rí i pé àwọn ẹni tó jẹ́ ànábì ọlọ́run ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ àwọn ẹni tó sì jẹ́ alábòsí tí èyí ṣe pé ẹni ọlọ́run làwọn ọlọ́run bá wa ó fi ẹ̀san àbòsí wọn fi ṣe wọn ọ̀pá gbogbo wọn run gẹ́gẹ́ bí àwọn ẹni ibú tí í ṣe parun gbogbo àwọn eléyìí ń bẹ nínú àwọn àmì eléyìí tó ṣe wípé ọlọ́run ọba máa fi ran àwọn ànábì lọ́wọ́ ó ṣe rí anabi musa alayhi salam ọlọ́run bá ti ṣe fún níṣẹ́gun lórí gbogbo àwọn òpìdán ọlọ́kan ọjọ́ kan dán òun náà ni àwọn òpìdán kó jáde ní ọjọ́ tí wọ́n wà kó pẹ̀lú anabi musa alayhi salam débi pẹ́rù fẹ́ bá anabi musa ọlọ́run bá ní la takhaf innaka antal a'la má bẹ̀rù ìwọ ló borí wọn lónìí bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run fún anabi musa alayhi ó fún níborí lórí wọn ṣebí wọn náà rí ntọ́ ṣẹlẹ̀ ṣebí gbogbo àwọn òkú náà ni wọ́n ṣubú tí wọ́n forí balẹ̀ pé amanna bi rabbil alamin rabbi musa wa harun àwa ti wá gbọ́ olúwa gbogbo àgbáńlá ayé gbọ́ báyìí olúwa musa olúwa haruna allahu akbar eléyìí tọ́ka sí wípé ní ìgbà tí agbára tó ju agbára lọ tó hàn sí àwọn òpìdán yìí wọ́n mọ̀ pé dájúdájú musa ò lè jẹ́ òpìdán torí tó bá lọ jẹ́ pópìdán ni musa ni àà. Ah, ah ìyá àti bàbá ńlá adán làwọn kó wáyé ṣùgbọ́n ní tí Musa fi sílẹ̀ kìí ṣe náà rárá rárá gẹ́gẹ́ bó ṣe rí bọ́lá ti ṣe ran anabi Isa aleyhi salam ọlọ́wọ́n bá ràn án lọ́wọ́ ńgbà tí àwọn ọ̀tá tí wọ́n ń lé tí wọ́n fẹ́ pa gbígbé lọ́lọ́ ní wọ́n gbé wá sí sánmà wọn ò rí mú wọn ò rí ọwọ́ fi ba àlàáfíà rẹ̀ wọ́n lé bí káwọn ò rí mú wọ́n lé bí káwọn ò rí mú káwọn pa ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ gbígbé lọ́lọ́wọ́n bá gbé lọ sí sánmà tọ́lọ́n sì tún sàlàyé fún anú alukur'an àti bó ṣe wà nù súnà anabi sallallahu alayhi wa sallam bánabi isa alayhi salam ó sì tún padà bọ̀ kó tó di pélé ayé parun àti pé anabi sallallahu alayhi wa sallam tún sàlàyé fún wa igbe yóò wá ni o gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn o ara ṣẹ́ tí ó sì ṣe òun náà ni pé yóò ìgbà tó lọ́n gbé lọ sí sọ́mọ̀ àtàrà rẹ̀ wọ́n gbé ah ìránṣẹ́ ọlọ́run ní lódodo bẹ́ẹ̀ náà ni ẹ bá wà anabi musa alayhi salam ẹ wò bọ́lọ̀ ń ṣe ìránṣẹ́ kúmá lórí fìràwù tọ́lọ̀ ní kí wọ́n máa lọ àmókùn ní kí wọ́n mórílé ah, òkun la mórílé òkun ò sí rọ́ọ̀lù fìràwù náà kò sí dúró dè ṣùgbọ́n ọlọ́run ní kó fi pọ̀pọ̀ rẹ̀ kó fi ná odò odò sì pín sí ọ̀nà méjìlá ọkọ̀ kan dà gẹ́gẹ́ bí àwọn òkè ńláńlá ọlọ́run sì ní kí sálẹ̀ òkun ọgbẹ kí wọ́n máa tẹ̀bẹ̀ bí ìgbà tó mi ọgbà bẹ̀ láyé subhanallah ṣé gbogbo eléyìí lè rọrùn tí ì bá ṣe pọ́ lọ́wọ́n ọba ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bó ti ṣe ran anabi ibrahim lọ́wọ́ wọ́n sọ anabi ibrahim sínú náà ló kọ pé iná òjò débi pé àwọn ò tiẹ̀ ní rérú rẹ̀ ṣùgbọ́n ńgbà tí iná jó tán garandola anabi ibrahim tún dìde bí ọba jọ kan nù rú àwọn èèyàn tó sọ sínú náà bẹ́ẹ̀ só lè dúró òkùnkù niile ilé dúró pé ah, ah ẹni tá a jóná tó pọ̀ tó báyìí iná ni ò sì kú yìí ọlọ́run ọba lọ́ràn sí anabi muhammed sallallahu alayhi wa kan ara sí ọlọ́kan kan ara sí ẹwùjọ́ tí àwọn kẹfẹ́rí wá sẹ́nu ọ̀nà anabi sallallahu wa sallam pé pípa làwọn pa tó ṣe pé anabi sì jáde ọlọ́run bá ní kọ́ máa gba maka lọ àkọ́ máa gba madina lọ nígbà àwọn kẹfẹ́rí sì ń bẹ lẹ́nu ọ̀nà ti dà lọ́wọ́ wọn báwọn fẹ́ pa ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó fi sọ rẹ̀ sọ ànábì rẹ̀ ànábì fọwọ́ ara rẹ̀ bu èpè ó sì dàálù wọn ó dàálù wọn àfi èdídí dí wọn níwájú àti ẹ̀yìn wọn ò rí ànábì sallallahu alaihi wasallam tànàbì fi kọjá ẹ dákun ta lẹni tó lè mú kí gbogbo nǹkan yọ ṣẹlẹ̀ tí ì eléyìí túmọ̀ sí pé àwọn àmì jíjẹ́ ànábì wọ́n pọ̀ jọjọ àwọn ànábì yìí báyìí àwa gbọ́dọ̀ gbàgbọ́ pé màsùmùn ni wọ́n ẹni tọ́lọ́wọ́n bá tó fi sọ rẹ̀ sọ ni wọ́n pàápàá jùlọ nípa tó ń fún wa ní rẹ̀ nípa ọlọ́run gbogbo ròyìn tó ń fún wa nípa ọlọ́run ẹni tí ó bẹ lábẹ́ ẹ̀sọ́ ni wọ́n àṣetọ́ni ò lè gbẹnu wọn sọ̀rọ̀ à ń bọ̀sibọ́sí yóò máa mú nǹkan kan jáde tí ìsàwọn ni wọ́n sọ. So bákan náà a sì ti mà pẹ́nu àwọn olùmọ́kò lórí eléyìí wípé al-anbiya ma'sumuna fima yukhbiruna 'anillahi subhanahu wa fi tablighi risalatihi báwọn ànábì ọlọ́n ẹni tá a sọ ni wọn nípa tí wọ́n ń sọ nípa ọlọ́n àti níbi iṣẹ́ ọlọ́n tí wọ́n ń jẹ́ wọn ò lè ṣiṣẹ́ ìjẹ́ torí pé ẹni tá a ti sọ ni wọn wọn à sì lè sọ̀rọ̀ wọn parọ́ mọ́ torí pé ẹni tá a ti sọ ni wọn tọ́. So, ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká ní ìgbàgbọ́ sí nǹkan tọ́lọ́run ọba fi rán àwọn ànábì ọlọ́run ọba wa ọlọ́run ní qulu amanna billah wa ma unzila ilayna wa ma unzila ila ibrahim wa isma'il wa ishaq wa yaqub wal asbat wa ma utiya musa wa isa wa ma utiya nabiyuna min rabbihim. لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká gba àwọn ànábì yìí gbọ́ ká sì mọ̀ pé gbogbo wọn náà ni ẹni tó ṣe pa àgbọ́dọ̀ gbàgbọ́ àgbọ́dọ̀ sọ pé agbápá kan gbọ́ àgbápá kan gbọ́ ẹni tó bá sì ní irú gbàgbọ́ báyìí òun náà ni ó jẹ́ mùsùlùmí o ẹni tó bá jẹ́ pé kò gbà kan gbọ́ ọ̀kan ló gbàgbọ́ kò lè jẹ́ mùsùlùmí. ǹjẹ́ tábà sọ pé àwọn anábì ọlọ́wọ́n bá ti sọ wọn ọlọ́wọ́n bá ti sọ wọn ìsọyìí ńkọ́ àjẹ́ pé àwọn ẹni tó ní ìsọyìí làwọn anábì àtàwọn aránṣẹ́ ọlọ́run torí pé ànábì ń fún wa nírò nípa ọlọ́run ìránṣẹ́ tọ́lọ́wọ́n bá sì ràn òun jẹ́ ẹni tó ṣe wípé yọ́ọ́ máa jíṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ràn wọn ń bẹ lábẹ́ ọba wa eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa Islam bákan náà bá tún sọ wọn níbi àti máa dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ànábì àtàwọn aránṣẹ́ ọlọ́run wọn kì í dáhùn ẹsẹ ńláńlá tá kékeré gan bí fi wọn o láì pé wọn láì pé kéèsì wọn kéèsì wọn fi kúrò nídìí ẹsẹ̀ tí wọ́n wáyé o àwọn ànábì tọ́lọ́wọ́n bá ti wá rán ìyàtọ̀ àwọn aránṣẹ́ tó ṣe pa àṣọ pé àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́lọ́run wọn nínú alukur'an ọ̀pọ̀ àìmọye wọn wọn ẹ̀sìn wo gan wọn. a rí i gbogbo àwọn aránṣẹ́ yìí àtàwọn yìí ọba ló wọn ẹ̀sìn wọn ò lè méjì ọ̀kan ṣoṣo lẹ̀sìn àwọn bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí kálukú ń gbà sẹ́sìn nínú wa ó lè yàtọ̀ sí tẹnìkejì ó lè yàtọ̀ sẹ́nìkejì ọlọ́ni shara'a lakum min ad-dini ma wassa bihi nuha walladhi awhayna ilayka wa ma wassayna bihi ibrahima wa musa wa isa an aqimu ad-dina wa la tatafarraqu fi ọlọ́wọ́n bá wa ó ti ṣe ẹ̀sìn kan lófin fún yín èyí tó ṣe pé náà ló fi pa nuha láṣẹ àti tá a fi pa Ibrahim láṣẹ àti Musa àti Isa pé ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run ọba dúró ẹ ò gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ nídìí rẹ̀. tọ́ ọlọ́run sì tún sọ oníyá ayọ̀ rọ́ṣùl gbogbo ẹ̀yin ránṣẹ́ mi kulu minat tayyibat ẹ máa jẹ nínú ntọ́mọ́ gbogbo ànábì lọ́lọ́run pa láṣẹ gbogbo ránṣẹ́ lọ́lọ́run pa láṣẹ pé ntọ́mọ́ ni kẹ́ ẹ máa jẹ ẹ má jẹjẹ kújẹ wa'malu saliha iṣẹ́ rere ni kẹ́ ẹ máa ṣe gbogbo wọn lọ́lọ́run pa láṣẹ inni bima ta'maluna alim torí mi mà olùmọ̀ ni mí nípa gbogbo ntẹ́ǹsì wa inna hadhihi ummatukum ummatan wahida àti pé lẹ́yìn ìjọ yín ìjọ ẹyọ kan náà ni wa ana rabbukum fattaqun èmi sì lólu ẹlẹ́dàá yín ẹ máa bẹ̀rù mi. anabi sallallahu alayhi wa sallam ó ní inna ma'ashira al-anbiya dinuna wahid wal anbiya'u ikhwatun li'allat anabi sallallahu alayhi wa sallam ó ní àwa àwa anabi ọlọ́run ǹjẹ́ mọ̀ pọ̀ kan ṣoṣo lẹ́sìn wa àti kó àwọn ànábì ọlọ́run ńṣe ni wọ́n dà gẹ́gẹ́ bí ọmọ orogún ìyẹn ni pé ìpìlẹ̀ ìpìlẹ̀ kan náà ni wọ́n mú wálé ayé bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí wọ́n máa gbà sí náà ó lè jọ tọ̀ọ̀tọ̀ kí wọ́n á ní ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tá a pọ̀ kan ni tí ó yàtọ̀ síra wọn òun náà lẹ̀sìn Islam ẹ̀sìn Islam lẹ̀sìn àwọn ànábì ọlọ́run ah èmi dúpẹ́ o èmi dúpẹ́ tí mo jẹ́ mùsùlùmí o ìwọ ńkọ́ ẹ̀sìn àwọn ànábì ọlọ́run òun náà ní Islam ètò ìsepọ́lọ̀ wọn bá kò ní gbẹ̀sìn mí lọ́wọ́ wọn tó yàtọ̀ sí islam ìsìláàmù ìsìláàmù gbogbo èèyàn lè máa fánu bẹ́ẹ̀ kọ́ máa pé mùsùlùmí lọ mùsùlùmí lọ kí wọ́n á ní ìsìláàmù náà tá à ń sọ pé òun lẹ̀sìn àwọn ànábì ọlọ tẹ́tí kọ gbọ́ ọ òun náà ní alistislaamu lillahi bi tawhid wal inqiyadu lahu bi ta'a wal khulusu min shirki wa ahli òun náà ní ká gbàfà fọlọ́n pẹ̀lú ṣíṣe lọ́kàn náà jọ́sìn ká sì sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́n pẹ̀lú mímọ̀ tẹ̀ rẹ̀ ká sì má ká bọ́rí kúrò nídìí ẹbọ ká sì sá fún àwọn ọ̀ṣẹbọ eléyìí ni wọ́n ń pè ní Islam tó o tí wọ́n bá jẹ́ni tí ń sọ ọlọ́run lọ́kàn náà jọ́sìn o sì ń pera rẹ̀ mùsùlùmí mùsùlùmí rú èwo o sì jẹ́ni tó sọ pásọsẹ̀ sílẹ̀ fọ́nà nípa títẹ̀ láṣẹ rẹ̀ irú mùsùlùmí wọn ẹbọ gbogbo ẹni bẹ́ẹ̀ nù ṣe sí rẹ̀ irú mùsùlùmí wọn o yẹ ṣe mùsùlùmí lókun ìgbà tó wá pẹ́lẹ́ bọ́ ní ọ ọlọ́run bá wa ọ ń sọ fún wa nípa Nuh ọlọ́lọ́n pọ̀ láṣẹ pé wa umirtu an akuna minal muslimin ọlọ́run sì pa mí láṣẹ kí n jọ́ kan náà mùsùlùmí nóòhùn nófà ọlọ́run pa mí láṣẹ kí n jọ́ kan náà mùsùlùmí kó lè bá a mọ̀ pé islam ti wà yí báyìí àlóhùn lẹ́sìn. anabi ibrahim aleyhi salaam ni idh qala lahu rabbuhu aslam ní ìgbà tí olúwa ẹlẹ́dàá rẹ̀ sọ fún pé di mùsùlùmí qala aslamtu li rabbil alamin ó ní mo di mùsùlùmí fún olúwa gbogbo àgbáńlá yìí bẹ́ẹ̀ náà lànàbì musa aleyhi salaam anabi musa sọ pé ọlọ́run ni waqala musa ya qawmi in kuntum amantum billahi fa alayhi tawakkalu in kuntum muslimin anabi musa sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi tó bá sì kẹ́ ẹ bá gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run bá náà ní kẹ́ ẹ bá dúró tẹ̀yin bá jẹ́ mùsùlùmí anabi anabi isa alayhi salam òun sọ yìí pé ọlọ́run sọ nípa rẹ̀ pé wa idh awhaytu ila al-hawariyina an aminu bi wa bi rasulihi. قالوا آمنا واشهد بأننا مسلمون ọlọ́ni eléyìí wa nusratul maida aya kọkànlá lẹ́yìn tọgọ́rùn ọlọ́ni nígbà tí mo ránṣẹ́ sí àwọn èèyàn àwọn ẹni tí wọ́n jẹ́ sahaba fún anabi isa aleyhi salam nígbà tí mo ránṣẹ́ sí wọn wípé kí wọ́n gbà mí gbọ́ kí wọ́n sì gba anabi isa náà gbọ́ wọ́n dáhùn wọ́n ní amanna àwa ti gbàgbọ́ o washhad bi مسلمون muslimun wọn náà bá ní jẹ́rìí sí wípé mùsùlùmí là wà àà ṣé wọn àlè máa sọ̀rọ̀ yìí lásọdànù bí kéèyàn má jẹ́ mùsùlùmí kó sì máa pera rẹ̀ mùsùlùmí sọ́bọ̀ rántí gbàtà ṣàlàyé nípa àwọn tíra pé tíra ti ń bẹ lórí bọ́lá bó ti ṣe fi ránṣẹ́ tí ò yí padà ọ̀nà al-Qur'an tọ́ ọlọ́run tó sọ nípa àwọn ànábì tó ti síwájú ó tún sọ nípa Taurata. أن يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا àwọn eh, àwọn anabi tó ṣe yí pé wọ́n gbà fàfọlọ wọ́n ṣe islam àwọn ni wọ́n máa fi tòrátà ṣe ìdájọ́ wọ́n máa fi ṣèdájọ́ fáwọn ẹni tó jẹ́ haadu àwọn tó túbà tó eléyìí ọlọ́run bá tún sọ nípa ọba ilẹ̀ sábà ìyẹn obìnrin belqis ó ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لرب العالمين li rabbil alamin ìrọ̀lú ẹlẹ́dàá mi mo ti ṣàbòsí sórí ara mi mo wá gba islam pẹ̀lú anabi suleiman fún ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí torí rẹ̀ islam islam lẹ́sìn gbogbo àwọn anabi ọlọ́run wí pẹ̀lú gbogbo ẹnu rẹ̀ islam lẹ́sìn gbogbo àwọn anabi ọlọ́run eléyìí ti ṣe kágbáfà nìkan ẹnikẹ́ni tó bá gbáfà tó tún gbáfà fún nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ eléyìí ti ṣẹbọ sọ́lọ́ ẹnikẹ́ni tí ò bá tiẹ̀ gbà fàfọ́lọ́hún ọba tí ò gbà fàfọ́lọ́hún rárá eléyàn onígbèraga ni o a sì ti mọ̀ yín pé gbogbo ẹlẹ́bọ àti gbogbo onígbèraga sí ìjọsìn ọlọ́run àmọ́ pé kèfèrí ni wọ́n. tọ́ tó bá jẹ́ báyìí a rí i pé ìgbà fàfọ́lọ́hún yìí ó ṣe àkójọpọ̀ ká máa sin ọlọ́run ọba nìkan ká sì máa tẹ̀ láṣẹ rẹ̀ ká sì máa tẹ̀ láṣẹ rẹ̀ ní gbogbo ìgbà látàrí ṣíṣe tó fi pa á láṣẹ tọ́lọ́wọ́n bá bá pa á láṣẹ ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam wípé ká dojú kọ Baitul Maqdis tá a bá ṣe sọ̀láàt Baitul Maqdis ní Jerusalem òun lọ kọ́kọ́ pa á láṣẹ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ó tún á pa á láṣẹ pé ká má kọjú sí Jerusalem máa o ká má kọjú sí Kaaba tó wà Mẹ́kà ní ìsinmi gbogbo eléyìí títẹ̀ láṣẹ rẹ̀ ara Islam ni ìgbà tó sì ti sọ pé Kaaba ni ká máa dojú kọ ní ìsìn gbogbo mùsùlùmí àtúnirẹ́ nìkan nínú wa tí ó tún máa kọjú sí Jerusalem mà torí pé Mẹ́kà wọn ni ká máa dojú kọ níìsín tẹ́lẹ̀ ìbáyé wa ìdánpè lẹ́sìn òun náà ní títẹ̀lé títẹ̀lé àṣẹ ẹni tó bá sì ti ń tẹ̀lé àṣẹ Ọlọ́run òun láṣọ pé ń sin lọ́n ẹni tí ò bá tẹ̀lé àṣẹ Ọlọ́run kò sin lọ́n ó túmọ̀ sí pé gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo wọn pátá ìran tó lọ ran wọn ọ̀ràn wọn pẹ̀lú ẹ̀sìn ká sin lọ́n lọ́n nìkan ni ó sì ran wọn pẹ̀lú ẹ̀sìn ká jìnnà sí mímájọ́sìn fún kan mí ìtọ́yàtọ̀ sọlọ́n ẹnikẹ́ni tí ò bá ti wá jẹ́ pọ́lọ́wọ́n ọba ló ń jọ́sìn fún kìí sọ ọlọ́run nìkan ló ń jọ́sìn fún ó ń jọ́sìn fún nǹkan míì pẹ̀lú ọlọ́run ìǹtọ́ dájú ni wípé irú wọn àwọn ò ní pè wọn ní ẹlẹ́sìn o wọn à ní pè wọn lẹ́lẹ́sìn bí èsì pé ẹlẹ́sìn ni irú wọn. àwọn anábì ọlọ́run yìí ìpìlẹ̀ ẹ̀sìn wọn òun náà ni atawhid kásì náà lọ nìkan ká má lo nǹkan kan míì papọ̀ mọ́ ìgbàgbọ́ òdodo wa ìgbà tí wọn náà bá ti jẹ́ bẹ́ẹ̀ wọn náà ti di mùsùlùmí nìyẹn àmọ́ nígbà tó ṣe pé olóhùn ṣe ẹ̀sìn ò tó ń lù nǹkan mí papọ̀ mẹ́sìn rẹ eléyìí tí èsì ara ẹ̀sìn òfin ń kún ọ dájú pé ìṣẹlẹ̀sìn ẹlẹ́sìn ni ọ téèyàn bá ti wá mà báyìí a jẹ́ pé gbogbo àwọn anábì ọlọ́run yìí ìránṣẹ́ ọlọ́run ọba ni wọn kò sẹ́nìkan nínú wọn tọ́lọ́run ránṣẹ́ tọ́wọ́ sọ wípé èmi ní ká ẹ máa sìn ẹ máa sìn ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ni wọ́n pa wá láṣẹ pé ká máa pè ká sì máa sìn ǹjẹ́ àwọn kíni àti kíni àti kíni lànàbì sallallahu alayhi wa sallam ń ló ní táwọn ànábì tó síwájú táwọn aránṣẹ́ Ọlọ́run tó síwájú tí wọn ò ní èwo lọ́jẹ́ tà nábì táwọn ànábì tó síwájú tí wọ́n jẹ́ tiwọn àwọn nǹkan yìí pọ̀ jọjọ ẹ jẹ́ adarúkọ díẹ̀ nínú wọn nǹkan alákọ̀ọ́kọ́ onáni kó ànábì sallallahu alayhi wa sallam òní khatamun nabiyyin òun lòpin àwọn tó ṣe pé ànábì kan ò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ ó ní khatamun nabiyyin òpin àwọn ànábì tó ṣe pé ànábì kan kò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ khatamun nabiyyin ó ń lòpin àwọn ànábì tó ṣe pé ànábì kan ò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ ma kana aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatamun nabiyyin muhammad kìí ṣe bàbá ẹnìkan nínú yín o. muhammad kìí ṣe bàbá ẹnìkan nínú yín kìí ṣe bàbá ẹnìkan nínú yín ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́ọ̀ni òpin àwọn ànábì ìránṣẹ́ ọlọ́ọ̀ni òpin àwọn ànábì torí eléyìí ọ̀jẹ́ tà ànábì mi gbogbo àwọn ànábì pátápátá ìránṣẹ́ ọlọ́ọ̀ni wọn wọn kìí ṣe ọlọ́ ìránṣẹ́ ọlọ́ọ̀ni wọn ìránṣẹ́ ọlọ́ọ̀ni wọn wọn kìí ṣẹni ìránṣẹ́ ọlọ́run ni wọ́n wọn kì í ṣe ọlọ́run torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun ló pin àwọn anabi òpin àwọn anabi tí ò sá anabi mi tí ó wà lẹ́yìn rẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun ni ana khatamun nabiyyin la nabiyya ba'di èmi ló pin àwọn anabi kò sá kan tí ó dé lẹ́yìn mi má torí ẹ̀ gbogbo apáta a mọ eléyìí sanabi mi tí ó di lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam òun la sì gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé tẹ̀lómi ìtọ́ yàtọ̀ sí. ẹlẹ́kejì nínú tọ́lọ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí ó fún anabi mi nínú tọ́lọ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí ó fún àwọn anabi mi òun náà ni al-maqam al-mahmud ayẹ́yìn ayẹ́yìn ilé anabi ó dúró sí táwọn anabi tó síwájú. Si ọ̀kan nínú àkọ́lẹ́tọ̀ sírò ààyè yìí òun náà ni ayé ẹ̀yìn ayé ẹ̀yìn yìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé asa ayyab'athaka rabbuka maqaman mahmuda dájúdájú olú ẹlẹ́dàá rẹ yóò padà gbé ọ dìde náà ni ní ayé ẹ̀yìn eléyìí náà sì ni àyè tánàbí sallallahu alaihi tí ó wà níjọ́ gbẹ̀ndàlùkìyàmà ní ayé ẹ̀yìn tí ó ti ṣìpẹ̀ fún gbogbo èèyàn lápapọ̀ pé kọ́lọ́wọ́n bó ṣe dájọ́ fún àwọn èèyàn tó bá di lọ́la kìyàmá eléyìí tá a mọ̀ sí ash-shafa'atul 'udhma. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run ba gẹ́gẹ́ bí àsìkò adásìkò gbà láàyè ìbéèrè alákọ̀ọ́ òun náà ni pé wọ́n nígbà tí ẹ mẹ́nubà fún wa nípa ìdánilẹ́kọ̀ọ́ lọ nípa pé àwọn ànábì kan wọ́n lọ́lá ju ara wọn lọ wípé ǹjẹ́ èèyàn wá lè ǹjẹ́ gbà wà fún yàn kéèyàn mú kan kéèyàn yàn láàyò pé ah, nígbà ọjọ́ pé wọ́n ti lọ́lá jura wọn lọ́wọ́ ilé ilé mi mo ti mọ fẹ́ fi ẹlẹ́ẹ̀kejì wa ni pẹ̀tọ́ wọ́n nígbà tẹ́ mẹ́nubà fún wa sọ̀rọ̀ nípa ànábì. síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ gbogbo àwọn ànábì yẹn á gbà wọn gbọ́ lódìndí ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam á gbà gbọ́ lódìndí àtẹ̀fọ́síwẹ́wẹ́ tó rọ́ọ̀nù àgbọ́dọ̀ tẹ̀lé gbogbo àṣẹ rẹ̀. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbà tẹ́ fún wa nípa ànábì Isa alayhi salatu wa salam nípa àwọn tí wípé yóò padà wáyé ipò ọlọ́run gbé lọ sókè ni wọ́n ní sékè jẹ́ pé wọ́n kàn má gbé lébù gẹ́gẹ́ bí amọ̀kásí mọ̀ sọ yẹn. yóò padà wá torí pé alukur'an sọ pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum ọlọ́run ni wọn ò pa wọn ò sì kàn má gbé lébù ńṣe lọ́lọ́run ọba sún wọn lójú ọlọ́run sún wọn lójú kì í sàn nábì Ìsá ni wọ́n pa ẹlòmíín ni wọ́n pa tí wọ́n kàn má gbé lébù. wọ́n lè jẹ́ àlè rí ẹyọkan wípé ǹjẹ́ tún lè rí ẹyọkẹ́ sí àbí méjì nípa àwọn tí ó wà sígbà tó bá padà dé ilé ayé. Nabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá dé yóò padà jàl gẹ́gẹ́ bó sẹ́kù jẹ́ pé tó bá dé yóò kó àwọn èèyàn tán jẹ́ olùgbàgbọ́ òdodo tán jẹ́ mùsùlùmí yóò kó wọn kúrò níbi tí wọ́n wà ọlọ́run ni kò kó wọn lọ sí ibi àpáta At-Tur so ní Sẹ́yìnà ibẹ̀ ni wọ́n á wà nígbà tí Yájúj àti Májúj bá sọ̀kalẹ̀ nítorí pé kò ní lè kojú wọn dípò pé yóò lè ṣẹ́gun wọn tó alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọ̀rọ̀ náà ni a ti gbọ́n kí ẹnì kọ̀ọ̀kan wọn náà káyà gbìyànjú ká kí ìsára ẹ jẹ́ àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí ní ọ̀la kí ọlọ́run bá kí ó ṣe ní ìrọ̀rùn fún wa kó sọ wájú ọ̀la lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.